ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín ó jẹ́ ayọ̀ ọkàn wa láti wá sí iwájú yín nítorí wípé a mọ̀ pé nígbà tí a bá wá ẹ ó sọ òkun wa di ìmọ́lẹ̀ a mọ̀ pé nígbà tí a bá wá àìsàn yóò pòórá a mọ̀ wípé nígbà tí a bá wá gbogbo òṣì gbogbo ìṣẹ́ yóò dópin ní ìgbésí ayé wa a mọ̀ pé nígbà tí a bá wá ẹ ó tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa àti sí ipa ọ̀nà wa àti sínú ayé wa a mọ̀ pé nígbà tí a bá wá sí iwájú yín gbogbo àwọn agbára òkùnkùn tí ó ti ń jẹ gàba tí ó ti ń tẹ̀ wá mọ́lẹ̀ wípé a ó ní ìdáǹdè kúrò nínú àwọn nǹkan wọ̀nyí tó ń dá wa lóró a mọ̀ wípé nígbà tí a bá wá a ó lè gbàdúrà ẹ ó sì lè gbọ́ àdúrà wa a ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí wípé ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ ọ̀tun yóò sọjí nínú ọkàn wa lórúkọ Jésù a sì ń béèrè wípé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ ọ̀tun yóò ti dìde nínú ọkàn wa wípé bí ẹ ó ti máa gbàdúrà ẹ ó gbọ́ àdúrà wa ẹ ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ fún wa àwọn ìkáàánú tàbí àwọn ohun tí ó ń dá wa lóró ẹ ó mú wọn kúrò ní orúkọ Jésù ẹ bá wa sọ̀rọ̀ ẹ mú wa súnmọ́ ọ̀dọ̀ ara yín adúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa lónìí mo ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ó yẹ kí a mọ̀ wípé a ti máa ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ohun tí ìgbàgbọ́ lè ṣe èrè tí ó wà nínú ìgbàgbọ́ ipa tí ìgbàgbọ́ kó nínú àdúrà tí a máa ń gbà bí a bá wo Hébérù orí kọkànlá ẹsẹ̀ ìkíní ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìí ohun tí a kò rí bí a kò bá tí rí ohun kankan bí ọwọ́ wa kò bá tí tẹ ohun tí a ń fẹ́ ṣùgbọ́n tí ẹ̀mí ọlọ́run jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wípé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé ṣùgbọ́n tí a ní ìdánilójú tí a sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wa wípé ọlọ́run kì yóò jẹ́ awakolẹ̀ àti wípé ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí a sì ní ìdánilójú yìí a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà tuntun yóò dé nínú ọmọ rẹ ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ kò tí ì rí kí o fi ojú ara rí ṣùgbọ́n o ní ìdánilójú ẹ̀mí ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan ọlọ́run yóò ṣe wípé ó tilẹ̀ ti ṣe káfojú rí i lókù èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí ìyípadà rere ní ti iṣẹ́ ìyípadà rere ní ti ìgbéga yóò dé ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú a kò tí ì rí ìgbéga tàbí ìyípadà tí a ń béèrè lójúkojú ṣùgbọ́n a ní ìdánilójú nínú ọkàn wa ọkàn wa balẹ̀ wípé ọlọ́run ti ṣe pàápàá bí a kò tilẹ̀ tí ì fojú rí ẹ̀mí ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọlọ́run ti gbọ́ àdúrà wa inú wa bẹ̀rẹ̀ sí ní dùn bí a kò tí ì fojú rí bí a kò tilẹ̀ tí ì rí síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé Ọlọ́run ti ṣe é èyí ni a pè ní ìgbàgbọ́ ó sọ nínú ẹsẹ̀ ìkejì wípé nítorí nínú rẹ̀ li àwọn alàgbà ní ẹ̀rí rere bí a bá ń sọ àwọn alàgbà kì í ṣe àwọn tí wọ́n léwu lórí a mọ̀ wípé àwọn tí wọ́n léwu lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run à ń sọ nípa àwọn alàgbà àwọn bàbá wa nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí Abrahamu tí ó jẹ́ wípé bí ìlérí tí Ọlọ́run ṣe fún un bí ọwọ́ rẹ̀ kò tilẹ̀ tí ì tẹ́ síbẹ̀síbẹ̀ ó ń yọ̀ wo àpẹẹrẹ yìí nínú Róòmù orí kẹrin Róòmù orí kẹrin nínú láti ẹsẹ̀ ìkẹtàdínlógún gẹ́gẹ́ bí a ti kọ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí ò ń gbàgbọ́ ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohun wọn nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà jẹ́ kí ó yẹ wípé ní àkókò yìí abrahamu kò tí ì bí ọmọ ìlérí ṣùgbọ́n a ti ṣe ìlérí fún un a sì ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì fojú rí i ọlọ́run pé ohun wọn nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà ìjẹ́rìísí nínú ọkàn rẹ̀ yìí ìdánilójú tí ó nínú ọkàn rẹ̀ yìí èyí ni à ń pè ní ìgbàgbọ́ wẹsẹ̀ kejìlélógún nígbà tí ìrètí kò sí ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀ gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ti ara òun tìkára rẹ̀ tí ó ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn-ún ọdún àti kíkú inú sára kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí ọlọ́run ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́ èyí jẹ́ pé ó dúró ṣinṣin ní ìgbàgbọ́ ó ń fi ògo fún ọlọ́run nígbà tí ó sáà ti mọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí òun sì lè ṣe é èyí ni à ń pè ní ìgbàgbọ́ wípé bí a kò tilẹ̀ tí ì fojú rí ṣùgbọ́n a ti gbàdúrà débi wípé ẹ̀mí ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí ó sì ń jẹ́ kí ó dá wa lójú wípé ohun tí a ń béèrè ọlọ́run ti ṣe é nígbà tí a bá gbàdúrà tí a bá dé àkókò yìí tí a bẹ̀ sí inú inú dídùn tí ẹ̀mí ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí tí a ní ìdánilójú àti ìfọkànbalẹ̀ wípé máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tó ń béèrè ọlọ́run ti ṣe máa yin ọlọ́run lógo nítorí wípé ohun tó ń béèrè ọlọ́run ti fi fún ọ bí ó tilẹ̀ jẹ́ wípé o kò tí ì rí nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run lógo nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní bu ọlá fún ọlọ́run nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní kí ọlọ́run nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní sọ nípa agbára ńlá ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ pé o kò tí ì fi ojú rí nǹkan wọ̀nyí èyí ni à ń pè ní ìgbàgbọ́ bí o bá wo Hébérù orí kọkànlá ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò lè ṣeé ṣe láti wù ú nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá a èyí ni ó ń sọ fún wa wípé ìgbàgbọ́ kì í dúró lásán ìgbàgbọ́ kì í wà lóun nìkan wípé bí a bá ní ìgbàgbọ́ a ó máa gbìyànjú láti wo ọlọ́run bí ẹ bá ní ìgbàgbọ́ a ó máa tọ̀ ọlọ́run wá nígbà gbogbo bí ẹ bá ní ìgbàgbọ́ wípé a ó máa ké pe ọlọ́run a ó máa gbàdúrà bí a bá ní ìgbàgbọ́ a ó máa fi hàn nípa ohun tí a ń sọ lẹ́nu ìgbàgbọ́ jẹ́ ohun ìní tí ó ṣe iyebíye àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń já wa tílẹ̀ àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń pani àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ìgbàlà ọlọ́run ìyì ọlọ́run ìbùkún ọlọ́run kí ó bọ́ lọ́wọ́ ènìyàn ìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí ó dára àìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí kò dára láti inú ọkàn wá ohun tí a máa ń sọ ni ó máa ń fi èyí tí a ní yálà a ní ìgbàgbọ́ tàbí a ní àìgbàgbọ́ bí a bá ní ìgbàgbọ́ ìgbàgbọ́ yóò sọ òṣì àti ìṣe wa yóò sọ di ayọ̀ ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú òkùnkùn yóò mú wa sínú ìmọ́lẹ̀ ìgbàgbọ́ yóò yí àtúbọ̀tán ayé wa yóò yí i padà ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú ọ̀nà tó lọ sí ọ̀run àpáàdì yóò mú wa sí ọ̀nà tí ó lọ sí ọ̀run rere ní ẹ̀dà kejì àìgbàgbọ́ yóò sọ ayọ̀ di ìbànújẹ́ àìgbàgbọ́ yóò yà wá nípa kúrò lọ́dọ̀ ọlọ́run kúrò nínú ìyè ọlọ́run àti kúrò nínú ìbùkún ọlọ́run bí ènìyàn bá ní ìgbàgbọ́ ìgbàgbọ́ tí gbanilà ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ tí ń dàgbàsókè àti ìgbàgbọ́ tí ń fẹsẹ̀ múlẹ̀ nínú ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀ ìgbàgbọ́ yìí yóò ní ohùn tí ń bá ọlọ́run sọ̀rọ̀ èyí ni a fi ń sọ ní àṣálẹ́ yìí nípa ohùn ìgbàgbọ́ tàbí kí a kókó wípé ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ láti ẹnu rẹ̀ jáde ohùn ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ kí a tó kú ìgbàgbọ́ yóò máa sọ̀rọ̀ bí a tiẹ̀ wà ní ibi tó jẹ́ wípé ó dàbí ẹni pé ayé fẹ́ pin fún wa ìgbàgbọ́ yóò sì máa sọ̀rọ̀ bákan náà bí o bá wo ìṣe àwọn àpọ́sítélì orí keje ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta ìṣe àwọn àpọ́sítélì orí keje ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́ ó tẹjúmọ́ ọ̀run ó sì rí ògo ọlọ́run àti Jésù dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run òun sì wí pé wò ó mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run nígbà náà lí wọ́n kígbe lé òun rárá wọ́n sì di etí wọn wọ́n sì fi ọkàn kan rọ́ọ̀lù wọ́n sì wọ́ sẹ́yìn òde ìlú wọ́n sọ ọ́ lé òkúta àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní sọ́ọ̀lù ṣùgbọ́n wọ́n sọ stefanu lé òkúta ó sì ké pe olúwa wípé jésù olúwa gba ẹ̀mí mi bí o bá wo ibi tí a kà yí dáradára ó rí wípé nípa ìgbàgbọ́ ni stefanu ni ó fi ń sọ̀rọ̀ ohun tí a ń gbọ́ lẹ́nu rẹ̀ ni ohùn ìgbàgbọ́ wò wípé ó fún ẹ̀mí mímọ́ nígbà tí a fẹ́ yan Stefanu ohun yìí ni aríkà nípa rẹ̀ wípé ó kún fún ìgbàgbọ́ ó kún fún ọgbọ́n Ọlọ́run ó sì kún fún ẹ̀mí mímọ́ pẹ̀lú níhìn ni à ń ṣe inúnibíni sí i níhìn ni à ń sọ́lé òkúta ó ní wò ó mo rí Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run rí i wípé Jésù kò sọ ohunkóhun nísinsìnyí ṣùgbọ́n ó dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run báwo ni Stefano ṣe mọ̀ wípé kì í ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí onídàájọ́ kì í ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dá a lẹ́bi wípé bóyá Stefano ti sọ ohun kan tí kò dùn mọ́ Ọlọ́run nínú ohun kan tí ó fa inúnibíni tàbí sísọ lókùúta tí wọ́n sọ lókùúta báwo ni ó ṣe mọ̀ wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí alágbàwí gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí olùṣọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ pè òun lọ sílé gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ kí òun káàbọ̀ sí ìjọba ọlọ́run ohun tí ó fi mọ̀ ní wípé ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run ẹ̀mí ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé òun jẹ́ ti ọlọ́run àti wípé jésù pàápàá ó jẹ́ olùràpadà àti olùdáǹdè òun èyí ni à ń sọ nípa ìgbàgbọ́ wípé ní ojú ikú ẹni tí ó bá ní ìgbàgbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ ń kú lọ yóò máa wípé mò ń lọ sílé yóò máa wí pé a ti pèsè adé ògo sílẹ̀ fún mi yóò máa wí pé mo mọ̀ wí pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé níbẹ̀ ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín àti wípé èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín wípé nígbà tí mo bá sì ṣetán èmi ó padà wá láti mú yín lọ sí ọ̀dọ̀ ara mi ẹni tí ó bá ní ìgbàgbọ́ títí di ojú ikú ni ó máa wípé mo ń lọ sí ìlú ọ̀run mo ń lọ sí ibi rere ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ wà ní ẹnu bodè ọ̀run báyìí yóò máa wí pé mo fẹ́ wọlé nítorí wípé mo ní orúkọ nínú ìwé ìyè èyí ni a fi ń mọ àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ayé ohùn wọn yóò máa sọ̀rọ̀ ìgbàgbọ́ ní ojú ikú ọ̀rọ̀ ẹnu wọn yóò máa jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ wọ́n máa ní ìrètí àti ìdákọ̀rọ̀ ìdánilójú nínú ọ̀rọ̀ àti ìlérí ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dààmú yóò máa ṣiyèméjì gẹ́rẹ́ tí ó bá ti ní inú níbí ni tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ẹ̀ wípé ọlọ́run kò fẹ́ mi bẹ́ẹ̀ wípé kò sóhun tí mo lè ṣe tó lè ṣe dáradára bẹ́ẹ̀ ni wípé ọlọ́run kì í gbàdúrà mi bẹ́ẹ̀ ni wípé mi ò mọ kí ni mo ṣe bẹ́ẹ̀ ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyànfẹ́ bẹ́ẹ̀ ni wípé mi ò kún kún mọ̀ bóyá ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n máa sin òun mi ò kún kún bóyá mo kàn wá sí ilé ìsìn lásán mi ò kún kún bóyá gbogbo èyí tí mo ń ṣe ó jẹ́ òtúbáńtẹ́ níwájú ọlọ́run ẹni tí kò ní ìgbàgbọ́ láti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó máa rí wípé ohun tí ó ń sọ jáde lẹ́nu ó jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ kí o sì mọ̀ wípé ohun tí a ń sọ jáde lẹ́nu òun ló ń fi wá hàn yálà a jẹ́ ẹni tí ó gbàgbọ́ tàbí a jẹ́ aláìgbàgbọ́ ohun tí ó ń jáde láti ẹnu wa yálà ọ̀rọ̀ ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́ èyí ni yóò máa fi hàn yálà a ó ní ìbùkún tàbí a ó ní ìdájọ́ kí n tó máa sọ síwájú sí i gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń kọrin gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń jẹ́rìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú kí n tó sọ síwájú sí ohun tí ìgbàgbọ́ máa ń ṣe ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ máa ń sọ jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ ohun tí àìgbàgbọ́ máa ń sọ láti inú ọkàn àwọn tí kò ní ìgbàgbọ́ wo Ezekieli orí kẹtàdínlógójì Ezekieli orí kẹtàdínlógójì ẹsẹ̀ kọkànlá nígbà náà lé ó sọ fún mi pé ọmọ ènìyàn egungun wọ̀nyí ní gbogbo ilé Ísírẹ́lì wò ó wọ́n wí pé egungun wa gbẹ ìrètí wa sì pin ní ti àwa àti ké wa kúrò Ọlọ́run ní èrò rere nípa àwọn ènìyàn wọ̀nyí ó ń sọ fún Ezekieli wípé òun fẹ́ dábìrà pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì òun fẹ́ kí àwọn egungun wọn tí ó ti gbẹ tí ó wà ní àfonífojì àwọn egungun tí a ti yà nípa kúrò nínú àwọn egungun mìíràn òun fẹ́ ṣe ìkójọpọ̀ òun fẹ́ fún ọ ní iyì òun fẹ́ kí wọn kí ó lè dìde lórí ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí ogun ńláńlá ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé ọlọ́run ní ìrètí tí ó dára ìpinnu tí ó dára ìlànà tí ó dára àti ètò tí ó dára nípa àwọn ènìyàn wọ̀nyí síbẹ̀síbẹ̀ ni wọ́n ń sọ wípé kò sí ìrètí fún wọn ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni pé àwọn á lè ní ìgbàlà ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni wípé egungun tí ó ti gbẹ wípé ó tún lè ní ìyè èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ wípé bí ọlọ́run tilẹ̀ ní ohun tí ó dára tí ó ń sọ nípa wọn ohun tí ó dára tí ó ń pètè tí ó ń pèrò nípa wọn síbẹ̀síbẹ̀ àìgbàgbọ́ a máa dí wọn lójú àìgbàgbọ́ a máa sé inú wọn àìgbàgbọ́ kì í jẹ́ kí wọn kí ó lè mọ̀ ohun iyebíye ohun rere tí ọlọ́run pèsè nípa wọn yẹ kí o yí ọ wípé ọlọ́run jẹ́ aláàánú ọlọ́run jẹ́ ẹni tí ó ní ìfẹ́ ọlọ́run ronú nípa rẹ wo ohun tí ó sọ nípa rẹ nínú Jeremiah orí kọkàndínlọ́gbọ̀n Jeremiah orí kọkàndínlọ́gbọ̀n kí a ṣí ìwé kí a ṣí bíbélì wa kíákíá Jeremiah orí kọkàndínlọ́gbọ̀n láti ẹsẹ̀ kọkànlá nítorí èmi mọ èrò tí mo rò sí yín lé olúwa wí àní èrò àlàáfíà kì í sì ṣe fún ibi tàbí fún yín tí ẹ láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí àwọn tí kò ní ìgbàgbọ́ bóyá ọmọ ń gbóná bóyá ọmọ ń ṣàìsàn bóyá ọkọ lọ sí iṣẹ́ kò tètè dé bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí i bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́ èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn àti wípé nígbà tí òru yìí bá kọjá wípé ìtànṣán ògo ọlọ́run yóò farahàn èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé ọlọ́run ronú nípa mi mo mọ̀ wípé ọlọ́run pé ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi wọn máa wípé à ọlọ́run kì í gbàdúrà mi mi ò mọ kí ni mo ṣe bóyá ẹ̀ṣẹ̀ bàbá bóyá ẹ̀ṣẹ̀ ìyá bóyá ẹ̀ṣẹ̀ bàbá bóyá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀ mi ò kúnkún mọ kí ni mo ṣe mo ti gbàdúrà mo ti gba àwẹ̀ mo ti wá sí dípà kò síbi tán lọ tí mi ò bá wọn lọ ìpàgọ́ mo débẹ̀ bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọ́túnwọ̀ mo débẹ̀ bí wọ́n sọ pé gbàgádà ní gbogbo akátún kọrí sí mo ti débẹ̀ bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní ayọ̀bọ ní kátún lọ kò síbi tán nìkan lọ tí mi ò lọ ṣùgbọ́n wo bí mo ti rí bí gbogbo ibi tí mo ti dé àdúrà tí mo ti gbà ààwẹ̀ tí mo ti gbà bíbélì tí mo ti kà bọ́n sọ pé ìpàdé ojúlé wàá bá mi ń bẹ̀ bọ́n bí wọ́n sọ pé nínú ẹkùn ni wàá bá mi ń bẹ̀ kò sí nǹkan tí mi ò tí ì ṣetán ṣùgbọ́n bí nǹkan tí náà ló ṣe ṣe rí ọmọ ò sí àlàáfíà ò sí gbogbo ara ló kún fún àìsàn bí wọ́n tiẹ̀ ní ká wá sí ilé ìwòsàn ẹ̀ síbẹ̀síbẹ̀ kò sówó tí máa san mo fẹ́ rí olùṣọ́ àgùntàn ó pẹ́ tí mo ti ń gbìyànjú àwọn tí mo ní mo kọ ìwé ẹ̀bẹ̀ àdúrà àti tí bí wọ́n ka ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹlòmíì wọn ò jẹ́ ká tèmi mi ò mọ kí ni mo ṣe o bóyá ọlọ́run ti yàn ọmọ mi wípé mi ò ní ní ìgbàlà bóyá ọlọ́run ti yàn ọmọ mi wípé kò ní sí ìdùnnú ní gbogbo ọjọ́ ayé mi síbẹ̀síbẹ̀ wọn kò mọ̀ wípé ọlọ́run ń ro èrò rere èrò àlàáfíà nípa wọn àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́ ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ kì í ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́ kí a lè máa wí pé à ọjọ́ ọ̀la yóò dára kí a lè máa wí pé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ kí a lè máa wí pé mo mọ̀ pé olùdáǹdè mi olùràpadà mi mo mọ̀ pé ó ń bẹ̀ à mo mọ̀ wípé ọlọ́run yóò gbọ́ tèmi mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí mo mọ̀ wípé lọ́la ìgbà ìtura àti ìgbà ìpèsè yóò dé bá mi mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé mo ń rìn nínú òkùnkùn àti nínú àfonífojì òjìji ikú síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé olúwa ni olùṣọ́ àgùntàn mi èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ kò dára kí a máa bá ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu wa nítorí wípé ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àdúrà gbà ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í mú ìrètí wá ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í múni lọ́kànlé ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í ṣí ni lórí ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé ọlọ́run ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ọlọ́run ń ro èrò rere nípa wa wòmí níhìn mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run fẹ́ràn rẹ mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run ro èrò àlàáfíà nípa rẹ mo fẹ́ kí o mọ̀ wípé jésù pàápàá ní ọwọ́ ọ̀tún ọlọ́run nísinsìnyí ó ń gbàdúrà fún ọ ṣé o gbàgbọ́ bẹ́ẹ̀ bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀ èé ṣe tí a fi ń sunkún àsùn bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ èé ṣe tí a fi ń ṣe èméjì nínú àdúrà bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ wípé ọlọ́run ṣe èrò ó ń èrò nípa tiwa èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí kò ní ìrètí ó yẹ kí a lè ní ìrètí nínú ọlọ́run ó yẹ kí a lè mọ̀ wípé ọlọ́run ti gbàdúrà ọlọ́run aláàánú ọlọ́run olóore ọ̀fẹ́ ọlọ́run tí í ṣe ìlérí tí sì ti ìlérí náà lẹ́yìn ọlọ́run tí kì í ṣèké òun ni á tọ̀ wá yóò sì gbọ́ àdúrà wa mo ní yóò sì gbọ́ àdúrà wa bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ ó yẹ kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ látẹnu wa yẹ kí n tún fi àpẹẹrẹ mìíràn hàn ọ́ ẹni tí ó ní àìgbàgbọ́ nínú ọkàn rẹ̀ ó sì fi àìgbàgbọ́ rẹ̀ hàn nípa ọ̀rọ̀ tí ó sọ jáde láti ẹnu rẹ̀ mo fẹ́ kí o wò láti inú ìwé Samueli kínní orí kẹta Samueli kínní orí kẹta wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún samuel dùbúlẹ̀ títí di òwúrọ̀ ó sì ṣí ilẹ̀kùn ilé olówa samuel sì bẹ̀rù láti ro ìfihàn náà fún eli nígbà náà ni eli pè Samueli ó sì wí pé samuel ọmọ mi òun sì dáhùn wí pé èmi nìyí ó sì wí pé kí ni ohun náà tí olúwa sọ fún ọ èmi bẹ̀ ọ́ má ṣe pa á mọ́ fún mi kí ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ sí ọ àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú bí ìwọ bá pa ohun kan mọ́ fún mi nínú gbogbo ohun tí ó sọ fún ọ samuel sì ro gbogbo ọ̀rọ̀ náà fún un kò sì pa ohun kan mọ́ fún un òun sì wí pé olúwa nìyí jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀ bí o bá ti jẹ́ ẹni tí ń ka bíbélì tí ó ti ka ìtàn tí mo kà fún ọ yìí tí ó ti kà á tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rí i wípé ọlọ́run sọ fún sámúẹ́lì wípé inú mi kò dùn sí éèlì nítorí wípé kò bójú àwọn ọmọ rẹ̀ kò sì bá wọn wí nínú àwọn ohun tí wọ́n ń ṣe tí kò dára àti wípé ó dàbí ẹni wípé éèlì ń bu ọlá fún àwọn ọmọ rẹ̀ ju àti bu ọlá fún ọlọ́run kò sì jẹ́ kí wọn kí ó dẹ́kun àti máa ṣe búburú tàbí láti ṣíwọ́ nínú iṣẹ́ ọlọ́run nígbà tí ó rí wípé wọn kò rìn ní ọ̀nà ẹ̀tọ́ ṣùgbọ́n nígbà tí ọlọ́run sọ nǹkan wọ̀nyí fún sámúẹ́lì tí ó sì sọ wípé òun ó mú ìdájọ́ bá ilé éèlì sámúẹ́lì sọ fún éèlì nígbà tí éèlì béèrè lọ́wọ́ rẹ̀ èyí tí éèlì bá fi ṣe bí àwọn ará nínéfè nígbà tí jónà lọ sí nínéfè wípé ní ogójì ọjọ́ ọlọ́run yóò pa ìlú yìí run ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹ jẹ́ kí a ronú padà kí a fi iṣẹ́kíṣẹ́ tí ó wà lọ́wọ́ wa kí a fi wọ́n sílẹ̀ kí ọlọ́run kí ó ba lè fi ojú rere wò wá èyí tí éèlì ìbáṣe bẹ́ẹ̀ éèlì sọ wípé ó dára ọlọ́run ní í ṣe olúwa ní í ṣe ohunkóhun tó bá dáa lójú rẹ̀ mo ti ń sìn láti ọjọ́ yìí bí ó bá jẹ́ pé torí àṣìṣe tàbí torí àléébù tí ó ti rí nínú ẹbí ni ó fẹ́ fi dá mi lẹ́jọ́ dáadáa náà ni nítorí wípé ọlọ́run ni ohun tó bá fẹ́ ṣe kò sẹ́ni tí ó lè yí i lọ́kàn padà èyí ni à ń pè ní ọ̀rọ̀ àìgbàgbọ́ sọ fún mi bí ọba nínépe bí ó bá ṣe bẹ́ẹ̀ nígbà tí Jónà tí ó sọ pé ní ogójì ọjọ́ a ó pa nínépe run a ó bì í wó a ó wó lulẹ̀ kí ọba nínépe kí ó sọ wípé olúwa ni ohun tí ó bá dára lójú rẹ̀ jẹ́ kí ó ṣe àbá pa nínú èpè ìrun ní àkókò náà ṣùgbọ́n ọlọ́run ṣíjú àánú wò wọ́n nítorí wípé wọ́n ronú pọ̀ àdà wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ṣùgbọ́n wo ọkùnrin yìí tí ó ní àìgbàgbọ́ ẹlòmíràn bóyá ó láàlá tí ọlọ́run kìlọ̀ fún lójú àlá wípé ò ṣe dáadáa o ò gbàdúrà tó o òòrìn bí ó ṣe yẹ níwájú mi nítorí bẹ́ẹ̀ ṣọ́ra kí ìbínú ọlọ́run kí ó má bàa jálù ọ etí ìbá fìdí láàárọ̀ kùtùkùtù kí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wò pé à ọlọ́run dáríjì mi o ọlọ́run ṣàánú fún mi o ọlọ́run má ka ẹ̀ṣẹ̀ sí mi lọ́rùn o ọlọ́run ṣàánú fún mi o màá ní ìtara o màá ka bíbélì màá máa gbàdúrà màá máa wá ojú rẹ ohunkóhun tó bá fẹ́ kí n ṣe màá ṣe má jẹ́ kí ìdájọ́ ọlọ́run má jẹ́ kí ó ṣubú o èyí tí ìbá fi ṣe bẹ́ẹ̀ dáadáa ni nítorí pé gbogbo mo lè ṣe nítorí pé ẹ bí mo bá fi ara mi ṣe àpèjúwe lágbájá mo sàn ju lágbájá lọ bí ọlọ́run bá sì sọ wípé gbogbo èyí tí mo ṣe náà kò tíì tó wípé ìdájọ́ tàbí àìsàn tàbí nǹkan mi ló ń bọ̀ olúwa ni jẹ́ kí ó ṣe gẹ́gẹ́ bí ó bá ti dára lójú rẹ̀ nítorí mi ò mọ kíni kí n tún ṣe tàbí ẹlòmíràn bóyá ó jẹ́ apẹ̀yìndà bóyá ó ní ìkọsẹ̀ díẹ̀ bóyá ẹ̀ṣẹ̀ ló wá láì múra sílẹ̀ láì rò tẹ́lẹ̀ ó sì ṣubú nípa ìkíyèsára a sì dá a dúró kúrò nínú iṣẹ́ ọlọ́run wípé à arákùnrin tàbí arábìnrin èyí tó ṣe yìí ò dá nítorí bẹ́ẹ̀ lọ gbàdúrà wá òjì ọlọ́run kí o fi ara sílẹ̀ ní àkókò díẹ̀ sínú àdúrà kí a bá lè pè ọ́ padà èyí tí ìbá fi gbàdúrà á ní à ṣọ́ọ̀ṣì ò fẹ́ mi wọn ò fẹ́ kí n wúlò nínú ilé ìsìn wọn kàn fẹ́ sọ fún mi pé kí n má wá sí deeper life ni mo mọ nǹkan tán ní lọ́kàn mo mọ̀ pé wọn ò fẹ́ kí n wá wọn ò fẹ́ kí tèmi dáa wọ́n fẹ́ kí n lọ sínú ìjọ mìíràn mo sì fẹ́ràn deeper life yìí o mo fẹ́ràn gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àṣìṣe díẹ̀ tí mo ní wọ́n ní kí n máa lọ wọn ọlọ́run pàápàá ọ̀fẹ́ mi bóyá èmi ni mo ń ṣe wàhálà tí mo kàn tira mi mọ́ ọlọ́run lọ́rùn bóyá ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n lọ sí ìjọba ọ̀run bóyá ó ti ní àwọn tó ti yàn tó jẹ́ pé àwọn ló fẹ́ mú lọ sọ́run bóyá mo kàn ń ṣe wàhálà lásán ni èyí tí ìbá fi ní ọ̀rọ̀ ìgbàgbọ́ ohun díẹ̀ kékeré tí a sọ fún yín pé kí ó lọ gbàdúrà èyí tí ìbá lọ gbàdúrà a máa bọ́hùn a máa sọ pé ọlọ́run ò lè gbàdúrà òun mọ́ èyí ni èlì ń ṣe tí ó wípé olúwa ni jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀ ohun tí mo ń sọ fún ọ ni wípé bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ó dájú wípé òkùnkùn yóò di ìmọ́lẹ̀ bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu àìsàn yóò kúrò nínú ara rẹ àìsàn yóò kúrò nínú ẹbí rẹ bí o bá ní ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ó dájú pé bí ó tilẹ̀ dàbí ẹni pé ó ń sunkún lónìí ó rẹ́rìn lọ́la wo Genesis orí ọgbọ̀n Genesis orí ọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní nígbà tí Rákẹ́lì rí i pé òun kò bímọ fún Jákọ́bù Rákẹ́lì ṣe ìlara arábìnrin rẹ̀ ó sì wí fún Jákọ́bù pé fún mi lé ọmọ bí kò ṣe bẹ́ẹ̀ èmi ó kú ṣé o rí ohun tí mo kà yìí ṣé ọ̀rọ̀ ìgbàgbọ́ nìyí tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́ ó ti lọ́kọ fún ìgbà díẹ̀ ó sì rí i pé ẹ̀gbọ́n òun ti lọ́kọ pẹ̀lú fún ìgbà díẹ̀ ẹ̀gbọ́n bímọ àbúrò kò bímọ ó wá ń jowú ó wá ń sọ pé a kí ni mo ṣe ṣe bí inú ilé kan náà láti jáde èwo ni mo ṣe kí ni arábìnrin mi kí ni ó fi sàn jù mí lọ ó wá lọ bá ọkọ rẹ̀ Jacob wí pé fún mi lé ọmọ bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò kú orí àwọn ẹlòmíràn tí wọ́n bá ń wá sí ilé ìsìn bẹ́ẹ̀ wọ́n ti wá fún oṣù mẹ́ta oṣù mẹ́fà tàbí ọdún kan bí ó ṣe pé wọn kò tí ì bímọ wọ́n máa sọ wípé bí n bá bímọ bí n bá lóyún lóṣù yìí màá fi Ọlọ́run sílẹ̀ màá fi bẹ́ẹ̀lì sílẹ̀ gbogbo èyí tí mo ti ń gbàdúrà tí mo ń wá sí ṣọ́ọ̀ṣì lemọ́lemọ́ tí mo ń wá ní ìgbà gbogbo bí ó bá ṣe wípé ní oṣù yìí mi ò lóyún tàbí mi ò rí àmì kankan wípé ọlọ́run ti gbọ́ àdúrà mi máa kún fi ṣọ́ọ̀ṣì náà sílẹ̀ máa fi bẹ́ẹ̀lì sílẹ̀ máa fi ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ kí ló lè tó bẹ́ẹ̀ ṣé à ń bá ọlọ́run jà ni ǹjẹ́ ènìyàn lè bá ẹlẹ́dàá rẹ̀ jà etí àbá fi mú ohun ìgbàgbọ́ kí a sọ fún ọlọ́run wípé mo mọ̀ wípé àwọn tó dàgbà jù mí lọ ó ti gbọ́ tiwọn àwọn tó darúgbó jù mí lọ báyìí ó ti gbọ́ tiwọn àwọn tí ó dàbí ẹni pé kò sí ìrètí fún o ti gbọ́ tiwọn àwọn tí ó dàbí ẹni pé kí wọ́n tó wá sí ọ̀dọ̀ Ọlọ́run wọn ò fi ọjọ́ kan láti àárọ̀ di alẹ́ lóyún rí o fún wọn ní oyún o fi wọn sí ipò ìlóyún o sì jẹ́ kí wọn kí ó bímọ nítorí bẹ́ẹ̀ mo mọ̀ pé ó ṣe tèmi èyí tí àbá fi ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu à ń sọ fún ọlọ́run wípé ẹ̀ bí bí n bá bímọ okùnkùn ṣe okùnkùn dàbí ẹni kó dára kí n kú má ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ ṣùgbọ́n jẹ́ kí a lọ sí ọ̀rọ̀ ìgbàgbọ́ kí a tó lọ gbàdúrà bí a bá ní ìgbàgbọ́ a ó rí wípé ìgbàgbọ́ yóò máa kọrin dídùn ní ọ̀gànjọ́ òru ṣe rántí sílà òun pọ́ọ̀lù bí wọ́n ti ń kọrin bẹ́ẹ̀ ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńláńlá ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni a rí wípé gbogbo ilẹ̀kùn ilé túbú ó ṣí sílẹ̀ bí o bá lè kọrin orin ìgbàgbọ́ ní àkókò tí wàhálà wà ní àkókò tí inú níbí ni wà ó dájú pé bí o ti ń kọ orin ìgbàgbọ́ láti inú ọkàn ìgbàgbọ́ sí ọlọ́run wípé gbogbo èdè rẹ ni yóò já lórúkọ jésù àti gbogbo ibi tí ó dàbí ẹni pé ó jẹ́ bí ọgbà ẹ̀wọ̀n ó ṣe é ṣe kí a má fojú rí ṣùgbọ́n ó dàbí ọgbà ẹ̀wọ̀n fún ọ a ó ṣí gbogbo ilẹ̀kùn wọn sílẹ̀ ní orúkọ jésù ìgbàgbọ́ máa ń rí ìràwọ̀ tí ìrètí lóru nígbà tí ó dàbí ẹni wípé a kò rí ìmọ́lẹ̀ ojú ọlọ́run ìgbàgbọ́ máa ń lè kọrin ìgbàgbọ́ máa ń lè kígbe pẹ̀lú ohun ìṣẹ́gun bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìgànná jẹ́ríkò wọ́n dúró síbẹ̀ ìgbàgbọ́ a máa yí odi jẹ́ríkò ká lẹ́ẹ̀kínní bí odi jẹ́ríkò bá wó á tún yí ká lẹ́ẹ̀kejì bí odi jẹ́ríkò wó á tún gbàdúrà á tún kọrin á tún yí ká lẹ́ẹ̀kẹta bí kò tí ì wò ó kò ní sọ̀rì tínú ní ọjọ́ kẹrin á tún yóò di jẹ́ríkò ká ní ọjọ́ karùn-ún á tún yóò di jẹ́ríkò ká ní ọjọ́ kẹfà yóò tún yí odi jẹ́ríkò ká mò ń sọ fún ọ wípé ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ ti gbàdúrà ní ọjọ́ kìíní ní ọjọ́ kejì ní ọjọ́ kẹta ní ọjọ́ kẹrin ní ọjọ́ karùn-ún ní ọjọ́ kẹfà bí ó dàbí ẹni wípé kò sí ìṣẹ̀lẹ̀ kò sí ìrètí kò sí iṣẹ́ ìyanu kò sí ìdáhùn síbẹ̀síbẹ̀ ní ọjọ́ keje ẹni tí ó bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run yóò tún yí odi jẹ́ríkò ká ní ọjọ́ keje mò ń sọ fún ọ wípé bí a bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run kí odi jẹ́ríkò kí àwọn ìgànná rẹ̀ kí wọn kí ó tó wó lulẹ̀ ó dá mi lójú wípé ẹni tí ó bá ní ìgbàgbọ́ yóò ké ìké ayọ̀ yóò hó ìhó ayọ̀ ìhó ìṣẹ́gun sí olúwa mo ń sọ fún ọ wípé bí ènìyàn bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ dàbí ẹni wípé ikú ń kanlẹ̀kùn síbẹ̀síbẹ̀ ẹni tí ó ní ìgbàgbọ́ yóò máa sọ àsọtẹ́lẹ̀ nípa ìyè àìnípẹ̀kun ìgbàgbọ́ ni ó máa mú ìdánilójú wá wípé a ó ní ìṣẹ́gun lórí ọ̀tá tó lágbára jù wá lọ ṣé o mọ̀ wípé gòláàtì jẹ́ ọ̀tá tó lágbára ju dáfídì lọ ṣùgbọ́n ìgbàgbọ́ ló ń sọ̀rọ̀ láti ẹnu dáfídì wípé òun ó ṣẹ́gun ìgbàgbọ́ ni máa ń sọ̀ láti ẹnu wa wípé bó ti wùn kórí a ó ṣẹ́gun mo mọ̀ wípé láṣálẹ́ yìí ìṣẹ́gun yóò jẹ́ tiwa mo mọ̀ wípé a ó ṣẹ́gun lórúkọ Jésù ìgbàgbọ́ ló máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmúnilọ́kànlé ọ̀rọ̀ ìrètí ọ̀rọ̀ ìdákọ̀ró bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tó yí wa ká ló lè mú ọkàn ènìyàn pòrúurù ìgbàgbọ́ ni ó máa ń jẹ́ kí a yọ ayọ̀ wípé a mọ̀ pé òórọ̀ ọjọ́ àjíǹde ń bọ̀ nígbà tí òru ikú tí ó bá kọjá nítorí bẹ́ẹ̀ a ò ṣe ní ìgbàgbọ́ nínú Ọlọ́run a ò ṣe jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó máa sọ̀rọ̀ sí ọlọ́run wípé a mọ̀ wípé bí a tilẹ̀ ní àìsàn bí a tilẹ̀ ní àjálù bí a tilẹ̀ ní ohunkóhun tí ó ń dẹ́rù bà wá wípé a kì yóò kú yíyè ni a ó yè wo orin dápídì ìkejìdínní ọgọ́fà orin dápídì ìkejìdínní ọgọ́fà ọ̀kan ọ̀kan ẹ̀jọ orin dápídì ọ̀kan ọ̀kan ẹ̀ẹ́jọ bí a bá wo orin dáfídì yìí ní orí ìkejìdínlọ́gọ́fà tí a wò láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ó ní ohùn ayọ̀ àti ti ìgbàlà ń bẹ nínú àgọ́ àwọn olódodo ọwọ́ ọ̀tún olúwa lé agbéga ọwọ́ ọ̀tún olúwa ń ṣe agbára ọwọ́ ọ̀tún olúwa lé agbéga ọwọ́ ọ̀tún olúwa ń ṣe agbára èmi kì yóò kù bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ olúwa bí a bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́ irú ọ̀rọ̀ yìí ni ó wà ní ẹnu wa bí a tilẹ̀ ní àìsàn ó ṣeé ṣe nínú ilé ìwòsàn kí àwọn dókítà òyìnbó kí wọ́n sọ wípé àìsàn yóò dàbí ẹni wípé ó ti wọ àgọ́ ara ó ti wọ inú ẹ̀jẹ̀ ó ti wọ inú egungun ó dàbí ẹni wípé kò sí ìrètí ẹni tí ó bá ní ìgbàgbọ́ wípé à ẹ̀ dókítà mo jẹ́ ti ọlọ́run ara mi ti kú ni tààyè ni ó jẹ́ ti ọlọ́run nítorí bẹ́ẹ̀ mo tiẹ̀ mọ̀ wípé nǹkan ṣíṣe ṣì pọ̀ fún mi nítorí pé iṣẹ́ ọlọ́run ṣì wà àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ìgbàlà fún wọn ṣì wà nítorí bẹ́ẹ̀ mi ò tí ì kú èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ olúwa èyí ni a ń sọ nípa ìgbàgbọ́ ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí a tilẹ̀ ń dẹ́rùbá nínú ilé ìwòsàn bí a tilẹ̀ ń dẹ́rùbá láàrin ẹbí bí a tilẹ̀ ń dẹ́rùbá nínú àlá bí a tilẹ̀ ń dẹ́rùbá láti ọ̀dọ̀ àwọn ọ̀tá yóò máa wí pé rárá kò sí ikú nítorí pé èmi kì yóò kú bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn kí èmi kí ó sì máa ròyìn iṣẹ́ olúwa wo ọkùnrin kan ẹni tí ó la ọ̀pọ̀lọpọ̀ omi jíjìn kọjá wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé gbogbo ogun ọ̀run àpáàdì ni wọ́n dó tì í wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ọfà tí ó wà lọ́wọ́ èṣù pátápátá ni ó ta sí ọkùnrin yìí wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé ọ̀rẹ́ ará àti àwọn ojúlùmọ̀ wọn kọ̀ ọ́ sílẹ̀ wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ìní wọn ń run lọ́jọ́ kan ṣoṣo àgọ́ ara rẹ̀ pàápàá ó dàbí ẹni pé oríṣiríṣi àìsàn ni ó wá sí àgọ́ ara rẹ̀ tí kò mọ̀ wípé òun lè yè rárá wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé ọmọ ó pàdánù ọmọ ó pàdánù dúkìá ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run bí o bá wo jóòbù jóòbù orí kọkàndínlógún láti ẹsẹ̀ kínní nígbà náà ni jóòbù dáhùn ó sì wí pé yóò ti pẹ́ tó tí ẹ̀yin ó fi máa bà mí nínú jẹ́ tí ẹ̀yin ó fi máa fi ọ̀rọ̀ kùn mí ní ìjàǹjá wo ọkùnrin yìí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ tí ó ń bà á nínú jẹ́ ní ẹsẹ̀ ìkeje kíyèsí èmi ń kígbe pé ọwọ́ ńlá ọwọ́ alágbára ṣùgbọ́n a kò gbọ́ ti èmi mo kígbe sókè bẹ́ẹ̀ ni kò sí ìdájọ́ ẹsẹ̀ ìkẹsàn-án ó sì bọ́ ògo mi ó sì ṣí adé kúrò lé orí mi ọkùnrin yìí ó ń sọ nípa àwọn àjálù tí ó dé ó ń sọ nípa àwọn ohun tí òun ti pàdánù rẹ̀ ní ẹsẹ̀ ìkọkànlá ó sì tiná bọ ìbínú rẹ̀ sí mi ó sì ká mi sí ó sì kà mí sí bí ọ̀kan nínú àwọn ọ̀tá rẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá àwọn àjọbí mi fà sẹ́yìn àwọn àfaramọ́ ọ̀rẹ́ mi sì di onígbàgbé mi àwọn ará inú ilé mi àti àwọn ọmọbìnrin ìránṣẹ́ mi kà mí sí àjèjì èmi já sí àjèjì ènìyàn lé ojú wọn mo pe ìránṣẹ́ mi òun kò dá mi lóhùn mo fi ẹnu mi bẹ̀ẹ́ èmi sì ṣú aya mi òòrò àti òórùn mi sì ṣú àwọn àwọn ọmọ inú ìyá mi àní àwọn ọmọdé sì ń fi mí ṣẹ̀sín mo dìde wọ́n sì sọ̀rọ̀ ẹ̀gàn sí mi ẹsẹ̀ ìkọkàndínlógún gbogbo àwọn ọ̀rẹ́ ìdì gbogbo àwọn ọ̀rẹ́ ìdìmọ̀pọ̀ mi ọ̀rẹ́ ìdìmọ̀pọ̀ mi kórìíra mi àwọn olùfẹ́ mi sì kẹ̀yìndà sí mi wo ọkùnrin yìí tí ó ní irú ọ̀pọ̀lọpọ̀ àjálù yìí ó sì ń sọ wípé wo àwọn nǹkan tí ó dé bá mi ọ̀rẹ́ kọ̀ mí sílẹ̀ àwọn ará ilé kọ̀ mí sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúlùmọ̀ wọn kọ ẹ̀yìn sí mi mo pàdánù dúkìá mo pàdánù nǹkan púpọ̀ àwọn tí ó sì ń sọ̀rọ̀ sí mi wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó bà mí nínú jẹ́ ṣé kò ní ìrètí mọ́ ṣé kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mọ́ ṣé kò gbàgbọ́ pé nǹkan yóò yí padà wo ẹ̀rí tí ó ń jẹ́ láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àti èmi èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè ó ní nítòótọ́ mo ti pàdánù nǹkan púpọ̀ ó ní ṣùgbọ́n mo mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè nítòótọ́ ọmọ ti kú ṣùgbọ́n olùdáǹdè mi ń bẹ láàyè nítòótọ́ àwọn ọ̀rẹ́ àwọn ará wọn ti kọ̀ mí sílẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ láàyè àti pé òun bí ẹni ìkẹyìn ni yóò dìde kúrò lórí erùpẹ̀ ilẹ̀ àti lẹ́yìn ìgbà tí a wọ ara mi tí a ti ké e kúrò bí irú èyí àti láì ní ẹran ara mi lí èmi ò rí ọlọ́run ẹni tí èmi ò rí fún ara mi tí ojú mi ó sì wò kì í ṣe ti ẹlòmíràn ọkàn mi sì dákú nínú mi bí o bá wo ohun tí ọ̀gbẹ́ni yìí ń sọ ó ń sọ wípé òun ní ìrètí nínú ọlọ́run ó mọ̀ wípé olùdáǹdè òun wípé ó ń bẹ wípé nítòótọ́ ni òun ti ní àwọn ìṣòro nítòótọ́ ni òun ti ní àwọn ìdààmú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olùdáǹdè mi ń bẹ ṣé ìwọ o mọ̀ pé olùdáǹdè rẹ ń bẹ ṣé o mọ̀ wípé jésù ti kú fún ọ ṣé o mọ̀ wípé àwọn ìlérí ọlọ́run jẹ́ tirẹ̀ ṣé o ní ìgbàgbọ́ ààyè nínú ọlọ́run ni èéṣe tó fi lè gbàdúrà èéṣe tí o lè kígbe pé ọlọ́run èéṣe tí o fi ń bọ̀hùn èéṣe tí o fi ń ráhùn èéṣe tí o fi ń sọ̀rọ̀ ìtinú èéṣe tí o fi ń sọ̀rọ̀ bí ẹni wípé ọlọ́run wa kò sí láàyè mọ́ ṣé ìgbàgbọ́ rẹ kò lè sọ̀rọ̀ sí ọlọ́run ṣé ìgbàgbọ́ rẹ kò lè mú ìlérí ọlọ́run kí ó sì dúró ṣinṣin lórí ìlérí ọlọ́run ṣé ìgbàgbọ́ rẹ kò lè ṣe bíi ti ṣẹ́dákì mẹ́ṣákì àti àbẹ́dígò nínú iná ṣé ìgbàgbọ́ rẹ kò lè dúró ṣinṣin gẹ́gẹ́ bíi ti Dáníẹ́lì ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa ké pe Olúwa ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa sọ nípa ìyè nígbà tí àwọn tí ó wà ní àrọ́wọ́tò rẹ tí wọ́n sọ nípa ikú ṣé ìwọ náà ò lè dìde kí o sọ wípé èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ bí o bá mọ̀ wípé Jésù ṣì wà láàyè bí o bá mọ̀ wípé Ọlọ́run wa wà láàyè bí o bá mọ̀ pé ìlérí ọlọ́run kì í tàsé bí o bá mọ̀ pé ọlọ́run jẹ́ tiwa ó yẹ kí o dìde dúró lórí ẹsẹ̀ rẹ kí o sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ dìde nísinsìnyí kí o gbàdúrà kí o sọ wípé à èmi mọ̀ pé olùgbàlà mi ń bẹ olùdáǹdè mi ń bẹ èmi mọ̀ pé olùṣọ́ àgùntàn mi ń bẹ àti pé ìlérí rẹ̀ kì í yẹ̀ èmi mọ̀ wípé gbogbo ìlérí tí ó ti ṣe fún mi wípé wọn ó jẹ́ tèmi ó yẹ kí a gbàdúrà sí ọlọ́run bí o bá tí ì ní ìgbàlà má ṣe sòrìtínù képe olówa bí o bá jẹ́ afàsẹ́yìn tí ayọ̀ ìgbàlà kò sí nínú rẹ nísinsìnyí nítorí ẹ̀ṣẹ̀ tí ó ti wọlé má ṣe sọ̀rìtínù képe olúwa bí o bá ti ń gbàdúrà fún ìsọ̀yímọ̀ fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ìsọdimímọ́ kò tí ì jẹ́ tirẹ̀ má ṣe sọ̀rètí nù dìde kí o ké pe Olúwa bí o bá ti ń wá agbára ẹ̀mí Ọlọ́run láti ṣiṣẹ́ fún Ọlọ́run bí o bò bí o bí o kò bá tí ì ní ó yẹ kí o ó yẹ kí o ní ìrètí nínú ọlọ́run má ṣe sọ̀rètí nù dìde kí o ké pe olúwa bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ. bí o bí o bá dàbí ẹni pé o ní àwọn ìdààmú tàbí àjálù ó yẹ kí o dìde kí o ké pe olúwa wípé èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ èmi mọ̀ wípé alágbàwí mi ń bẹ èmi wípé ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kú láti kó ẹ̀ṣẹ̀ mi lọ ó wà láàyè síbẹ̀ èmi mọ̀ wípé àánú ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run èmi mọ̀ wípé ojú rere ọlọ́run ó ń bẹ síbẹ̀ èmi mọ̀ wípé ìrètí wà nínú ọlọ́run àti àwọn ìlérí rẹ̀ kì í yẹ̀ wípé èmi ó gbàdúrà èmi ó képe olówa mo sì mọ̀ wípé ọlọ́run yóò gbọ́ èdè kí o képe olówa bá ọlọ́run sọ̀rọ̀ jẹ́ kí ọlọ́run kí ó mọ̀ wípé o kì í ṣe aláìgbàgbọ́ ṣùgbọ́n o jẹ́ onígbàgbọ́ tòótọ́ o sì ní ìrètí nínú ọlọ́run képe olówa képe olówa képe olówa ó dájú wípé yóò dáhùn àdúrà rẹ yóò gba ọkàn rẹ là yóò wò ọ́ sàn yóò dá ọ sílẹ̀ yóò sì pèsè fún ọ ní kíkún nínú ọrọ̀ ògo rẹ̀.